fi ṣe àwa rówó fi ṣe o nígbàkígbà ohun rẹ̀ kàn wá o àwa rówó fi ṣe o ẹlẹ́dàá wa ń bọ̀. ẹ kú dédé wòyí ẹ̀yin èèyàn wa nílé àti níbi gbogbo tí ẹ ti láǹfààní láti máa wo ètò yín ètò wa gbẹdẹmukẹ gbẹdẹmukẹ lètò ètò ní gbẹdẹmukẹ adémilọ́lá là wà lórí lórúkọ tèmi èmi lọ́mọ àkẹsàn balẹ̀ ọjà ọmọ amóròrò bí ìlẹ̀kẹ̀ gẹ́gẹ́ bí ṣe wà lórí ètò gbẹdẹmukẹ lórí ètò yìí ni a ti máa ń ṣe àwọn àfihàn ayẹyẹ lóríṣiríṣi eléyìí tí ìyá gbẹdẹmukẹ ti bá àwọn èèyàn ṣe kákàkiri irúfẹ́ ayẹyẹ yóò tẹ́yìn náà bá fẹ́ ṣe yálà ìkómọ ìgbéyàwó ìṣílé ìsìnkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí wa ní iléeṣẹ́ wa NTA twelve Abẹ́òkúta ẹ jẹ́ ká fi tiwa ká fi gbé àwọn ayẹyẹ yín lárugẹ pàápàá jùlọ àwọn tí ò sí níbi ayẹyẹ náà wọ́n jẹ àǹfààní àwọn àfihàn àtúntẹ̀ ayẹyẹ yìí wọ́n rí wípé ó ládùn ó lárin. gbẹdẹmukẹ lẹ́tọ̀ ètò ní gbẹdẹmukẹ ẹ jẹ́ ká lọ sí ilé agbára fún ìpolówó ọjà. gbẹdẹmukẹ lẹ́tọ̀ ètò ní gbẹdẹmukẹ ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa gbẹdẹmukẹ èmi ọmọ yín náà ni àjẹmílọ́lá làwà lóréńté ẹ kàn sí wa fún irúfẹ́ ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe ní iléeṣẹ́ wa NTA twelve Abẹ́òkúta lọ́gbẹ̀ ní owó tí ò ga rárá. ṣé o fẹ́ kí ayé mọ̀ nípa ayẹyẹ rẹ tàbí ò ń fẹ́ ìgbélárugẹ ayẹyẹ rẹ gbẹdẹmukẹ ni ètò ní gbẹdẹmukẹ gbẹdẹmukẹ lètò tí yóò máa wá sí ojú ìwòran yín ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday ní dédé aago márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ lórí NTA Abẹ́òkúta StarTimes Channel one oh three gbẹdẹmukẹ ní ètò tó ń mú ayẹyẹ ìgbéyàwó òkú àgbà ìṣílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wá sí ojú ìwòran yín ẹ darapọ̀ mọ́ wa lórí ètò fún ìgbádùn tí kò lẹ́lẹ́gbẹ́ gbẹdẹmukẹ fún ayẹyẹ tí ó lárinrin. ẹ káàbọ̀ padà gbẹdẹmukẹ lètò ètò náà sì ni gbẹdẹmukẹ lọ́sẹ̀ yìí a ó máa lọ síbi àdúrà ogójì ọjọ́ eléyìí tí ọmọ mọ̀lẹ́bí àti àwọn alábàáṣe tí wọ́n ṣe ní ìrántí bàbá wa olóògbé ọmọọba Bọ́lá Àjíbọ́lá ayẹyẹ yìí wáyé ní ìlú Abẹ́òkúta ẹ máa bá wa kálọ. nínú gbọ̀ngàn yìí ni àwọn ọba aláyé àti ogunlọ́gọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn tí ó ń ṣojú oríṣiríṣi àjọ ẹgbẹ́ àti ọ̀gbà káàkiri àgbáyé tí wọ́n ti péjọ eléyìí tí àwọn lọ́gàlọ́gà lẹ́nu iṣẹ́ ọba tó fi dórí àwọn gómìnà ní ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ àti igbákejì gómìnà pẹ̀lú oríṣiríṣi àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n péjọ láti bo ọlá fún olóògbé ọmọọba Bọ́lá Àjíbọ́lá pẹ̀lú orin èyí tí ògbóǹtarìgì nínú jùjú ni Evangelist Ebenezer Obe Fabiyi àti àwọn òṣèré mìíràn ti dáwọn èèyàn lárayá ni wọ́n ti jẹ tí wọ́n mú tí wọ́n sì ṣe àjọyọ̀ ìgbé ayé rere olóògbé tí ó jẹ́ olùdásílẹ̀ àjọ Islamic Mission for Africa Imma, wọ́n fọn rere olóògbé ọ̀hún wọ́n sì ṣe àgbéjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí àti ipa ribiribi tí oko nínú ìlọsíwájú gbogbo ẹ̀ka èyí tí ó fi ọwọ́ lé títí tó fi dórí ẹ̀ka ìdájọ́ àti ìpèsè ẹ̀kọ́ àwọn mọ̀lẹ́bí àti àwọn tí ó jẹ́ ojúlùmọ̀ nínú ọ̀rọ̀ wọn ni wọ́n sọ pé lóòótọ́ olóògbé náà kò wáyé lásán nítorí pé ó kó ipa tí ó jọjú nínú àwùjọ àgbáyé ayẹyẹ ọ̀hún òun ni ó sàmì sí ogójì ọjọ́ ìpapòdà olóògbé ọmọọba abdul-jabbar bọ́lá ṣọdún ajíbọ́lá ẹni tí gbogbo ènìyàn sọ pé ó ti kó ipa tí ó jọjú nínú àjọmọ̀nìyàn. ẹ káàbọ̀ padà kí ọlọ́run bá wa fi àlùjọ́nà fìdá o kẹ́ bàbá wa. bákan náà a tún ní ayẹyẹ àdúrà ọjọ́ kẹta eléyìí tí àwọn mọ̀lẹ́bí àti àwọn ọmọ tí wọ́n ṣe ní ìrántí bàbá wa ṣe ìdání òyìnbó eléyìí tí ó wáyé ní pápá márùn ní sábó ní ìlú bẹ́òkúta ẹ máa bá wa kálọ òpópónà mukadam oyèrìndé èyí tó wà ní pápá márù ní sábò abẹ́òkúta ò ní kò gbèrò bí ọ̀rẹ́ ẹbí àti ojúlùmọ̀ ti kórajọ pọ̀ sí àdúrà fìdáò ọjọ́ kẹta fún sheikh shukum ti itafal islamic of nigeria ahmed tijani ọlálẹ́kan oyèrìndé khalifa tuntun ọ̀hún wá ṣàpèjúwe bàbá rẹ̀ gẹ́gẹ́ bí olùfọkànsìn aṣáájú ẹ̀sìn tó ṣe ipa rere nínú ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. láìla ìlàlá ẹni tó bá fẹ́ ìdùnnú wọn sáà tí ọ̀rọ̀ àṣọyàn wájú wọn tó bá ṣọyàn wájú wọn báyìí kódà kí wọ́n máa bínú ká máa bínú dé sámọ̀ wọn ò wálẹ̀ síréètì ni so in fact gbogbo gbogbo àgbáyé rẹ̀ ni bàbá yìí touch. ọ̀kan lára àwọn ìyàwó olóògbé Alíájà Medina Oyèrìndé sọ nípa ọkọ rẹ̀ pé ó jẹ́ ọkọ rere àti bàbá fún òun tí òun kò sì ní gbàgbé rẹ̀. tí mi mi ò lè pè wọ́n lọ́kọ bàbá ni mo lè pè wọ́n atọ́nà mi nínú ọ̀nà olójú ọ̀nà tìjàníyà ni mo lè pè wọ́n. kíwà ẹ̀ka ọ̀gbìn ní fásitì àbújá ọ̀jọ̀gbọ́n abdulhakeem abọ́ládé oyèrìndé náà sọ̀rọ̀ nípa bàbá rẹ̀ pé ó jẹ́ olùkọ́ tó dáńgájíá àti ẹni tó nífẹ̀ẹ́ ìmọ̀ ẹ̀kọ́. ẹni tó fẹ́ràn ẹbí ni wọ́n tí wọ́n kọ́ ẹbí mọ́ra ẹbí tààrà àtọ̀rẹ́ àtọjúlùmọ̀. lára ohun tó tó wáyé níbi ètò ìsìn àdúrà ọ̀hún òun ni wíwé láwàní fún ọmọ olóògbé àgbà aliaji isiaq abiodun oyèrìndé gẹ́gẹ́ bí kàlífà oyèrìndé. kàlífà isiaq. gbàgbé sheik ahmed Sijani oyèrìndé ẹni tí gbogbo èèyàn mọ̀ sí baba tíṣà ni ó jẹ́ olùkọ́ rere èyí tí ó sì fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ olùkọ́ gẹ́gẹ́ bí olùkọ́ àgbà bákan náà ni ó sìn fún ọdún márùndínní ogójì lẹ́nu iṣẹ́ ọba. ẹ káàbọ̀ padà gbẹdẹmukẹ lẹtọ ètò ní gbẹdẹmukẹ kí ọlọ́run bá wa tẹ́ bàbá sí afẹ́fẹ́ rere iwájú tí bàbá kọjú sí kí ọlọ́run jẹ́ kí ó dáa ẹ̀yìn tó fi sílẹ̀ náà kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè àlùjọ́nà fìdáù ọlọ́run á wa kẹ́ bàbá wa. báyìí ẹ jẹ́ ká lọ sí ilé agbára fún ìpolówó ọjà. gbẹdẹmukẹ lẹtọ ètò ní gbẹdẹmukẹ ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa gbẹdẹmukẹ èmi ọmọ yín náà ni Adémilọ́lá làwà lóore ń tẹ́ ẹ kàn sí wa fún irúfẹ́ ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe ní iléeṣẹ́ wa NTA twelve Abẹ́òkúta lọ́gbẹ̀ ní owó tí ò ga rárá. ṣé o fẹ́ kí ayé mọ̀ nípa ayẹyẹ rẹ tàbí ò ń fẹ́ ìgbélárugẹ ayẹyẹ rẹ gbẹdẹmukẹ ni ètò ní gbẹdẹmukẹ gbẹdẹmukẹ lètò tí yóò máa wá sí ojú ìwòran yín ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday ní dédé aago márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ lórí NTA Abẹ́òkúta StarTimes Channel one oh three gbẹdẹmukẹ ní ètò tó mú ayẹyẹ ìgbéyàwó òkú àgbà ìṣílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wá sí ojú ìwòran yín ẹ darapọ̀ mọ́ wa lórí ètò fún ìgbádùn tí kò lẹ́lẹ́gbẹ́ gbẹdẹmukẹ fún ayẹyẹ tí ó lárinrin. ẹ káàbọ̀ padà gbẹdẹmukẹ lẹ́tọ̀ ètò ní gbẹdẹmukẹ báyìí a máa lọ síbi ayẹyẹ àádọ́rùn-ún ọdún eléyìí tí ọba jacob olúfẹ́mi ọmọládé láfàkejì olùbàrà ti ìlú ìbàrà eléyìí tí wọ́n ṣe ní ìlú abẹ́òkúta láti fi ṣe àmì ẹ̀yẹ fún àádọ́rin ọdún tí wọ́n pé nílẹ̀ èèpẹ̀ báyìí ni ayẹyẹ náà ṣe lọ sí ẹ máa bá wa kálọ. ó jẹ́ àkókò ọlá àti èyìn èyí tí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ohun tó rẹwà pẹ̀lú orin orin ìyìn àti orin láti sin ọlọ́run fún ìdúpẹ́ láti yìn lórí àánú rẹ̀ lórí ọba olúbàrà ti ìbàrà ọba Jacob olúfẹ́mi ọmọládé ẹni tí ó pé àádọ́rùn ọdún lókè ìpẹ́. àwọn ọ̀rẹ́ ẹbí àti ojúlùmọ̀ tó fi dórí àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ọba ni ó wà níkàlẹ̀ láti jọ ṣe àjọyọ̀ pẹ̀lú ọba àlàyé náà bíṣọ̀bù àgbà ti dáúsìsì ìjọ anglican ní ilẹ̀ ẹ̀gbá ẹni ọ̀wọ̀ tòótọ́ samuel ogundeji ni ó tẹnumọ́ bí ó ṣe ṣe pàtàkì tó láti máa yan ọlọ́run ní ìgbésí ayé ènìyàn àwọn àlejò tó fi dórí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tẹ́lẹ̀ olóyè olùṣègùn ọbásanjọ́ igbákejì gómìnà ìpínlẹ̀ ògùn naimot salako oyedele àti àwọn tó kù ni wọ́n fọn rere ọba ọmọládé tí wọ́n sọ pé ó jẹ́ ẹni tí ó káràmásìkí ìlọsíwájú ìpínlẹ̀ ògùn àti àwọn agbègbè rẹ̀ ọba àlàyé ọ̀hún tí ó ń ṣe àjọyọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ni wọ́n lọ síwájú pẹpẹ fún àdúrà àti bíbèrè fún àánú ọlọ́run àti ààbò rẹ̀ kí ó tó di pé ó bọ́ sórí àlééfà ọba jacob olúfẹ́mi ọmọládé ni ó ti jẹ́ òṣìṣẹ́ ọba tí ó dáńtọ́ tí ó sì ṣiṣẹ́ takuntakun ní ìpínlẹ̀ èkó tí ó tún jẹ́ ẹni tí ọlọ́run fún ní ọgbọ́n tí jẹ́ ọ̀gá àgbà ti àjọ iléeṣẹ́ olómi ti ìpínlẹ̀ èkó ìyẹn Lagos State Water Corporation ó sì tún jẹ́ ọmọ ìgbìmọ̀ ìṣàkóso ti ilé ẹ̀kọ́ polytechnic ìpínlẹ̀ Èkó. alálẹ̀ kò sọ kí ẹ akí aláyélúwà ọba Jacob olúfẹ́mi ọmọládé wípé wọ́n kú ayẹyẹ ọjọ́bí wọn ìgbà ọdún ọdún kan ni adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ gbẹdẹmukẹ lètò ètò ní gbẹdẹmukẹ níbi nìyẹn ò ti máa dánu dúró lórí ètò gbẹdẹmukẹ tọ̀sẹ̀ yìí ẹ pàdé wa ní ọjọ́ mẹ́jọ fún àkọ́tún ètò yín ètò wa gbẹdẹmukẹ a fi àkókò yìí rọ gbogbo ẹ̀yin ìyálájé àti bàbá ọlọ́jà pàápàá jùlọ ẹ̀yin náà tí ẹ ń ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀ wípé kí ẹ wá polówó àwọn nǹkan tí ẹ bá ń ṣe àbẹ́lẹ̀ ìtẹ̀ǹtà lórí ètò wa gbẹ̀dẹ̀mukẹ́ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ìpolówó ọjà òun ni àgùnmu owó àti pé ẹ tà ní kọ́kọ́ tà kí ọmọ ẹranko mìíràn tó tà ẹ wá kẹ́ fi eléyìí dán wa wò èyí náà sì rí wípé rere ni olúwa adémilọ́lá wà lóore ń tẹ́ ló ń dágbére fún yín wípé ó dìgbà kan náà.